mo kí ẹni tó bá wo ètò mi o mo kí ẹni tó bá padà wò mí mo kí wa bá ṣe ń kíra níkì ọlá ìkí ìgẹ ìkí ẹyẹ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire bó ṣe yẹ ìlàbọ ọrọ ìlàbọ yẹ ìlàbọ ṣíṣe fún gbogbo wa pátápátá mo rí fídíò kan tí Sheikh Labeeb Lagbaji ṣe fún a call for peace ṣá i'm not against the video but i'm responding to that video and ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ orin yìí. Ifá ti gba ilẹ̀ ọ̀gbẹ̀rí ti mọ̀ o, ara lẹ́sẹ̀ bá Ifá, Ifá orí mi rè o. Ogbó àgbọ̀ Ifá làgùn pàmí o, má jẹ́ ṣẹ́rú ayò, pẹ̀lẹ́ tí mo kà yó, ó ní máa kó nínú ayò afárá kò gbà mí o wọ́n jẹ́ kí n ṣẹ́rú ayé o ọ̀pọ̀ ẹlẹ́ tí mo gbà fún o ò ní máa pẹ́ nínú ayé o olùtọ́nà ayé mi bá o olùlànà ṣáàlì bá o ọ̀rẹ́rẹ́ dùn àṣàlì bá o ìfẹ́lá sọ pé kò lọ bọ̀rí o kò lọ bọ̀rí ẹ̀ kò lọ bọ̀lẹ̀ lọ bọ̀lẹ̀ lọ bọ̀ ṣọ̀gbọ́n lọ bọ̀ yá kí ló kọ ní ìdílé tiẹ̀ o ìkànnì ayé kan bẹ̀lẹ̀ ló fà o ìfà o ìfà bá mi fà wọ́n wá o oh. ọ̀pẹ̀lẹ̀ bá mi tàn wọ́n bọ̀ o oh. ó pa àwọn tó máa ń ṣàríyó oh. sọ̀tì ẹ̀jẹ̀ ìfà bá mi fà wọ́n wá o ọ̀pẹ̀lẹ̀ bá mi tàn kó máa ṣàánú mi o. Ifá ló lè bàjẹ́ tí mo dá lájọ́ o. Ifá ló lè pọ̀jọ́ tí mo jọ lọ́mọ o. Ifá ló lè pọ̀gùn kí pẹ́ lórí rẹ̀ lára o. Àìsàn mi kì í lè rán lára o. tún sọ pé kí n lọ pèsè ọ̀dára o. kí ló ṣẹlẹ ibo la bá dé ẹjọ ẹjọ ṣàwà ọdìbò báyìí ẹjọ ṣe àwà ọdìbò ẹjọ ṣe àwà ọdìbò ẹ jẹ kí n wò mí báyìí màá mọ bóyá mo wà ọdìbò nìsín jẹ kí n wò jẹ n wò mí báyìí bàbá mi. ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi ṣá ṣé mo wà màá wà ń sìn from here because program left ó padà àmọ́ ah, bóyá wọ́n tún ti restrict àkáǹtì wa o torí ó yẹ kó lọ ó yẹ kó ti lọ but eh, èyí tó bá wu Facebook ló máa ń ṣe ìgbà míì wọ́n á fi àkáǹtì wa ńlẹ̀ ìgbà míì wọ́n á restrict I don't give a damn <laughs> but ní òní ká má ṣe program so lórí fídíò tí mo rí ẹ sọ pé ẹ wà audible okay ẹ ṣe ẹ jọ ẹ bá mi share ètò mi ẹ Sheikh Labib Lagbaji mo rí fídíò yìí lórí péèjì Gloria ó sọ̀rọ̀ So nǹkan tó sọ kì í ṣe pé nǹkan tó sọ ni mo wà against. Ẹ ṣé bàbá mi. Thank you my big uncle. So kì í ṣe nǹkan tó sọ but mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣó yé yín sìn? So I am going to ń the video because I shared the video in a group this morning. So. À ah, ló dé tí ò sọ̀rọ̀ báyìí? Please, I need your honest opinion on this video. Don't skip the video. Let me to share, love, and like. Please, don't skip it. Watch the video to the end. Thank you. Ẹ̀yin àfa, ẹ̀yin oní Christianity, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ ti pàdé ara yín, ẹ mọ̀ jàmù. àjùmọ̀lẹ̀ bàbá mi kọ́lá wọlé. Ọlálẹ́kan tó rò ọdún láàmì ẹ̀ka àbọ̀ àbáyọ̀ adé fún yàrá tó bá wù yín yá. kí wọ́n máa sọ̀kọ̀rọ̀ lù yín kí máa rí kí máa kọ́ nìkan tí ó máa bú tí ó máa bú yín ọlọ́wọ́ bẹ̀ wọ́n ṣe ẹrú eléyìí ẹn tó bá sọ fún pé kó wá sẹ́sẹ̀ wàá fi ẹwà ẹ̀sìn hàn ni òun ló máa wù lórí bí bá ṣe yí pé mo mọ ohun tí mò ṣe mo dẹ̀ mọ ohun tí mò tẹ̀lé ohun tí mo dẹ̀ ṣe dẹ̀ yé mi dédé bẹ́ẹ̀ ṣe pàfọ́ọ̀mù mi lẹ̀ kan ká ní pé ohun tí mo gbé lọ́wọ́ ò bá yé mi má tẹ̀lé e lọ ìdá yín kan mú bélébélé àmọ́ kò mú torí kẹ́ fi ṣàtúnṣe kẹ́ lè fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dàgbẹ́ ní wàláì náà yọ̀lì kí a máa ẹrù yọ̀ọ́ yọ̀ọ́. Hmm, ẹ jẹ ẹ reception yẹn ló ń lọ tó ń ṣe bákan nǹkan tí làbíbù sọ ìyẹn àáfàá làbíbù kò jù yẹn náà lọ ó ní àwọn àáfàá gbogbo aláṣàgbọ́ ọkọ̀ tó sọ ọ́ sí pé àwọn àáfàá o ìpè ó wà nínú ṣọ́ọ̀ṣì pásọ Israel Ládélé ó wá ń sọ pé kí àwọn àáfàá kán má máa bú oníṣẹ̀ṣe kán dẹ̀ má máa bú Christian ìpè so téèyàn bá fẹ́ pèèyàn sínú ẹ̀sìn eh, èèyàn máa ṣó ó máa sọ kò ní kọ́ndẹ́mù ẹ̀sìn yẹn ìpè so with that wọ́n máa lè bring àwọn èèyàn wá sínú ẹ̀sìn titi wọn wọ́n máa lè bring àwọn èèyàn wá sínú ẹ̀sìn nígbà tó bá ṣe with peace tí wọn ò demonize other faith wípé after all eh, tó bá jẹ́ wípé eh, tó bá jẹ́ wípé kí ni mò ń tà láti sọ eh, eh, bí ṣẹlọ aládélé tí ìwáyé pé eh, ẹ̀sìn tó ń gbà òun lè di ọmọ ẹ̀yìn pásítọ̀ yẹn so pé àti oníṣẹ̀ṣe o àti christian o àti mùsùlùmí o ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn so uh, so tẹ bá fẹ́ kí àwọn èèyàn cross kúrò nínú ìṣẹ̀ṣe tí ẹ fẹ́ kàn wá di mùsùlùmí ẹ ní láti sọ̀rọ̀ against mùsùlùmí so ìbéèrè mi ni pé eh, tó bá jẹ́ pé kò sí nǹkan tó rán pẹ̀lú ṣẹ̀ṣe kí ni reason tá a ṣe máa kúrò ńbẹ̀ tá a máa wá ṣe Islam kò sí nǹkan tó rán pẹ̀lú ìṣẹ̀ṣe wa right nothing was wrong with it kí ni reason tí a ṣe máa kúrò nígbà tí àwọn tó gbé ẹ̀sìn yẹn wá bíi two hundred years ago kí ni reason tí wọ́n ṣe sọ pé káwọn bàbá wa fi ẹ̀sìn títí wọn lẹ̀ kó máa lọ ṣe ẹ̀sìn ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ Arab tí ebi ń pa ará ìlú sìn insecurity wà nàìjíríà ṣùgbọ́n tó lè fi ninety billion rán àwọn èèyàn lọ sí mẹ́kà wọ́n kàn fẹ́ lọ lá òbò eh, ajára wọ́n fẹ́ lọ lá òbò òbò ìyá wọn tán immortalize pé kí gbogbo ayé máa wá lá so ṣùgbọ́n ebi ń pa àwọn èèyàn ninety billion yẹn tó bá pín fáwọn èèyàn nàìjíríà kan pín ní two two million ó máa ṣẹ́kù with the hardship in Nigeria báwo ni àwọn foreigner ṣe máa bìlí ìpòrí wa pé pẹ̀lú ẹ wo tún wo nǹkan tí ẹkọ́nọ́mì wa ṣe o ẹ wo nǹkan tí eh, tó ṣẹlẹ̀ sí kọ́rẹ́ǹsì wa ní Nàìjíríà tó bá jẹ́ pé báwọn bàbá wa ṣe jókòó wọn jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ káwọn Arab kọ́ máa gbé àwọn àwọn tó gbẹ́sìn wa torí kì í ṣe àwọn Arab gan ló gbẹ́sìn wa káwọn yẹn kọ́ máa gbé ẹ̀sìn wọn yẹn wá kọ́ fi wálẹ̀ ká máa ṣẹ̀ṣẹ̀ ṣe wa ǹjẹ́ owó yẹn báwo ni ìyá mi àbọ̀rọ̀ àbọ̀yè ṣé kò ń ṣe òkè ọlọ́ta wa òkè ìgẹ̀tì ìjọba mi invite àwọn tó kù tó yìn àwọn òkè ọlọ́ta wa òkè ìgẹ̀tì wa òkè kínní wa kì í ṣòun ló yẹ ká fi owó tiwa tún ṣe kí gbogbo ayé náà máa wá sí ìlú titi wa bíi bí wọ́n ṣe ń lọ sí mẹ́kà ṣùgbọ́n lẹ́nìí gbogbo owó tó yẹ kán fi tún ayé àwọn èèyàn ṣe wọn á náà fi rán àwọn èèyàn lọ ẹ lo ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n rán lọ sí mẹ́kà yẹn tó jẹ́ pé tán bá máa dé inú ebi náà máa wà wọ́n kàn lọ mẹ́kà wọ́n lọ kírun ṣùgbọ́n tán bá padà dé they will be in abject poverty owó tó ń fún wọn yẹn tí ì bá ṣe pé àwọn yẹn gan ponú Ọlọ́run dáríjì mí kébi máa pa mí sí kíyà máa jẹ mí kéèyàn kan wá kó five million fún mi pé kí n fi travel lọ Jerusalem ẹ jọ́ mi ní sọ fẹ́ nìyẹn pé ṣé ó fẹ́ràn mi ṣá owó yẹn màá gbà màá fi ṣe nǹkan míì ní ìrìn lè lọ báwo mo ṣe máa tẹ lọ pilgrimage òṣìwò ṣé tí n bá dé ṣé mi ò ní jẹun mọ́ ni wọ́n ní tó ń jẹ bá kúrò nínú tẹ́bi bá kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́bùṣe ìṣẹ́ ń ṣẹ́ wa ní nàìjíríà orí àwọn lídà wa ò pé wọ́n ń rán àwọn èèyàn lọ sí pilgrimage tó bá tún di kinní sí wọ́n á tún rán àwọn lọ Jerusalem ṣùgbọ́n tó bá yẹ pé báwọn bàbá wa ṣe ṣe tó ń jókòó wọn jẹ́jẹ́jẹ́ sáyé ara wọn tó bá jẹ́ pé àwọn muslim wọn ò wá látọ̀dọ̀ wọn àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi ọláṣílé ẹjọ́ torí ọ̀rọ̀ tí mo ń sọ mo lè má kíyàn wọn tó bá yẹ pé wọn ò wá láti ìlú títí wọn náà kàn gbé ẹ̀sìn wọn wá láti wá sọ pé ìṣẹ̀ṣe wa o kò sí nǹkan tó dáa ń bẹ̀ ká bá lè lọ sí ọ̀run àlùjọ́nà àbí kankan báyìí tó sọ fún wa pé a gbọ́dọ̀ lọ sí àlùjọ́nà pé tá a bá ti ṣe ẹ̀sìn wọn la máa lọ àlùjọ́nà tá a bá dẹ̀ ṣẹ̀sìn wọn a máa jóná tó bá jẹ́ ìyẹn ni ǹjẹ́ ìlú tiwa ò ti ní develop ju eléyìí tí ó ṣẹlẹ̀ ń sìn tabaríka estimate owó tí nàìjíríà ti fi rán àwọn èèyàn lọ sí mẹ́kà tó bá fẹ́ build nàìjíríà kí nàìjíríà dàbí western world owó tán ti fi rán èèyàn lọ sí mẹ́kà ó máa build ninety billion tó bá fẹ́ fẹ́ ṣe beautification state kan á ṣe é á ṣe ọ̀nà á ṣe digital security á ṣe á stabilize iná á ṣe digital security á stabilize á á stabilize iná so jẹ́jẹ́ àwọn bàbá wa ni wọ́n jókòó tí wọ́n gbé wa tó bá jẹ́ pé wọ́n gbàgbọ́ pé ẹ̀sìn tiwa wà òkè tó bá jẹ́ pé wọ́n gbà pé ẹ̀sìn tiwa wà òkè tó dẹ̀ gbà pé Ọlọ́run kan là ń sìn ǹjọ́ yẹ kán tún wá kírẹ́ẹ̀tì iná fún wa ǹjó yẹ kán pe àwọn ǹjó yẹ kán pe ṣẹ̀ṣẹ̀ wa ní ṣíríkù torí eléyìí tí àna ẹ tí ẹ ẹ tí ṣèyí kìlábìbù ṣe lójú tèmi reverse psychology ni torí sì ni pé ṣíríkù ni wọ́n ń pè ṣẹ̀ṣẹ̀ àbí ìṣe ṣíríkù náà pè ṣẹ̀ṣẹ̀ bó tiẹ̀ jẹ́ pé we came out to educate pé ìṣẹ̀ṣẹ̀ wa ò ń ṣe ṣíríkù torí pé Allah òun ṣe olódùmarè Yahweh kì í ṣe olódùmarè so tí ìbá ṣe yẹn wáyé tán ṣe máa pè ṣẹ̀ṣẹ̀ wa ní ṣíríkù ni pé tí ala o wọn ní tó bá rúbọ fóògùn allah allah ò lè gba ẹbọ ògún torí pé allah àtògún ò sí ní kàtígórì kan náà allah ò rán ògún níṣẹ́ báwo lẹ ṣe máa rúbọ fún ògún tí allah máa gbà tẹ bá rúbọ fún èṣù allah ò lè gbà torí pé allah kò rán èṣù níṣẹ́ kò rán ṣàngó níṣẹ́ ṣùgbọ́n ẹbọ tẹ bá rú fún àwọn irúnmọlẹ̀ tààràtààrà ni ó lọ sílé olódùmarè àṣẹ ni àṣẹ tó máa gun orí ẹbọ yẹn ilé olódùmarè ló ti wá àwọn bàbá wa dẹ̀ ti ń rú ẹbọ yẹn ní thousands of years tí a ò mọ̀ kó tó bí ànábì mọ́mọ́ torí fifteen century ni wọ́n bí ànábì mọ́mọ́ a ní archaeology evidence wípé a ní spot tó jẹ́ pé wọ́n lọ síbẹ̀ wọ́n dẹ̀ sọ pé ó ti pé four hundred and fifty thousand years so a ti exist before Adam and Eve aṣáájú ádámù àti éfà àwáwù àbí nkankan àdá àwáwù àti éfà six thousand years ago nànà dá wọn so láti ẹyọ six thousand kúrò ní four hundred and fifty thousand years ẹ bá mi ẹ jẹ́ kí n calculate ẹ̀ ń bí ẹ six thousand kúrò nínú four hundred and fifty thousand years four fifty thousand years four fifty thousand years kán yọ six thousand kúrò ńbẹ̀ four fifty thousand years ẹ jẹ́ ká yọ six thousand kúrò ńbẹ̀ calculator six thousand years mò ń bọ̀ four fifty thousand four fifty thousand minus six thousand mò ń bọ̀ four fifty thousand minus six thousand ó jẹ́ four hundred and forty-four thousand four hundred and forty-four thousand years tí àwọn bàbá ti wá ti exist ṣáájú Ádámù àti Éfà four hundred and forty four thousand tí àwa ti exist ní Kétu a níbẹ̀ Ọ̀pẹ̀ olórí mẹ́rìndínlógún Ọ̀rúnmìlà seventeen thousand five hundred years seventeen thousand five hundred years archaeology evidence seventeen thousand five hundred years minus seventy thousand five hundred minus six thousand eleven thousand five hundred years Ni ọ̀pẹ tí Ọ̀rúnmìlà gùn tó gbìn ló fi ju Ádámù àti Éfà lọ. so báwo ni ó ṣe wá jẹ́ pé àwọn bàbá wa nǹkan tí Olódùmarè fún wọn ẹ̀sìn àjèjì dé ẹ̀sìn àjèjì sọ pé kò wà òkè. Okay ẹ̀sìn àjèjì ṣe impersonation fún wa èyí tí àwa ò fẹ́ kí next generation wa kí wọ́n believe nínú fébù yẹn mọ́ mi ò condemn call for peace tí Sheikh Labib Lagbaji sọ pé gbogbo àjọ máa gbé ní ìrẹ́pọ̀ ní Europe gbogbo ẹlẹ́sìn ló ń gbé ní ìrẹ́pọ̀ ní Europe Christian ń gbé ń bí Muslim ń gbé ń bí atheist ń gbé ń bí oníṣẹ̀ṣe ń gbé ń bí everybody jọ ń gbé but wọn claim kan jọ ń sin gan lọ́hùn kan náà we can live in peace without claiming pé àjọ ń sin ọlọ́run kan àjọ sin ọlọ́run kan o Islam àti Christianity àti ìṣẹ̀ṣe wọn ò jọ sin ọlọ́run kan wọn ò jọ sin ọlọ́run kan Islam àti àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi Adébánjọ Islam àti Christianity family kan náà ti jìjọ wá ìṣẹ̀ṣe kò wá láti ilé Allah ilé Olódùmarè ni ìṣẹ̀ṣe ti wá wọ́n ní ìṣẹ̀ṣe olórí orò ní ìwà ọ̀run a bù fún ìṣẹ̀ṣe tí ń ṣe olórí orò láyé a bù fún ìṣẹ̀ṣe tí ń ṣe olórí orò ní ìwà ọ̀run ní ilé olódùmarè wọn ò sọ pé a bù fún ìṣẹ̀ṣe tó ń ṣe olórí orò lálùjọ náà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ pé a ìṣẹ̀ṣe èyí tó ń ṣe olórí orò ní àlùjọ náà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ a ìṣẹ̀ṣe tó ń ṣe olórí orò ní ìwà ọ̀run ní ilé olódùmarè ni ìṣẹ̀ṣe ti wá tí ẹ bá dẹ̀ kífá ifá máa sọ pé adífá fọlódùmarè ẹ lè rí ibi tí quran ti dárúkọ olódùmarè allah ni quran sọ o allah allah allah ninety nine name tí allah ní kò sí orúkọ kò sí ìkọ̀kan ọlọ́run gan ò sí ń bẹ̀ kò sí ọlọ́run níbẹ̀ kò sí ọlọ́run níbẹ̀ that name ọlọ́run inú ifá ló ti wá kì í ṣe inú Quran àwọn bàbá wa nígbà yẹn wọn ò wọn ò àwọn bàbá wa gan reject ẹ education school tán káwọn tán káwọn ọmọ wọn lọ òun náà ti brainwash àwọn ọmọ wọn ṣùgbọ́n làwọn bàbá wa yarí àwọn bàbá wa yarí pé kí lẹ gbédè yìí nǹkan tẹ gbédè yìí kò bá nǹkan táwa ta gbàgbọ́ mu àwọn ọmọ wọn ni wọ́n gbé lọ school tí wọ́n brainwash àwọn ọmọ wọn nílé ìwé àwọn ọmọ ló padà wálé tí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ àwọn ọmọ tó ń brainwash ló dàgbà tó wá di grandpa tó ń brainwash àwọn bàbá tiwa brainwash yẹn wọ́n brainwash àwa ọmọ àwa ọmọ a lè wà brainwash mọ́ torí pé ifá sọ pé ìran mẹ́ta ò kì í tòṣì tó bá ní ìran mẹ́ta kì í tòṣì kò kì í ṣe pé àìlówó ni òṣì o téèyàn bá téèyàn bá ti òṣì knowledge òṣì ló ta ẹni tí ò bá tí ò bá ní ìmọ̀ inú òṣì ló máa kú sí nítorí pé a àtòṣì ìmọ̀ lẹ́nìí òun nìyá ṣe ń jẹ wá nàìjíríà nǹkan tọ́lọ́run fún wa ìlú tó ní òpọ̀ láyé ẹ wo báyé wa ṣe rí ẹ wo poverty nílùú ẹ wo insecurity táwọn èèyàn bẹ̀rù tí wọ́n lè travel ọ̀hún bí nàìjíríà ṣe rí ẹ wo bọ́lọ̀ ń ṣe kẹ́ nàìjíríà ẹ wo bí ifá ṣe kẹ́ wa torí àwọn bàbá wa Ifá ló ló ló ni ni wọ́n tẹ̀ tí wọ́n fi tẹ̀lú wọn dó. Torí àwa àwa ọmọ káàárọ̀ oòjíire àwa la ń gbé Nàì láìsí wa kò sí Nàìjíríà. Àwa gan là ń jẹ́ Nàì àwa gan là ń jẹ́ Nàìjíríà. Kí ni mo sọ? Odò tó jẹ́ odò tiwa tó ń fi ń pe orúkọ ìyá ńlá wa òun náà fi sọ Nàìjíríà. Wọ́n kàn ṣe màkàrúrù fún wa ni. Wọ́n ní odò Ọya wọ́n ní tọ́bi tán ti kírètì um Nàìjíríà wọ́n ní River Niger ni wọ́n fi kírètì Nàìjíríà kò sí nǹkan tó ń jẹ́ niger niger colonial creation ni niger bóyá nítorí pé wọ́n fẹ́ẹ́ gba ìlú èǹpè lọ́wọ́ wa ẹ mọ̀ pé lẹ́yìn ni mo máa ń sọ fún wa ìlú èǹpè wa niger ló wà ń sìn so lẹ́yìn báyìí a sọ pé ìlú èpè ṣèbí àwọn fúlàní ti gbàgbé yẹn lọ́wọ́ wa wọ́n wá ń pe nàìjíríà ní river niger tí ì bá ṣe pé àwa ọmọ káàárọ̀ àjíire sharp agbègbè orílẹ̀-èdè agbègbè odò ọya òun ló yẹ ká máa pè léde wa torí pé wọ́n ní odò ọya òun ni wọ́n fi sọ nàìjíríà lórúkọ so tó bá sọ pé orílẹ̀-èdè yẹn bí wọ́n ṣe ṣéǹjì òkun sí lagoon tí wọ́n ṣéǹjì èkó sí Lagos State ṣùgbọ́n tí àwọn ará èkó tí wọ́n ṣe ń pe èkó ní ìpínlẹ̀ èkó ṣe rí pé àwọn àwọn èkó gbọ́n tó ní èkó ilé èkó ìgbà tí wọ́n fẹ́ change ìtàn èkó ń jọ sí táwọn Ìgbò fẹ́ change èkó wọ́n pa ìtàn fún wọn pé èkó ilé èkó ilé èkó ilé bẹ́ẹ̀ ṣe bọ́n ṣe ń purọ́ tó nílọrin sí pé gèrè álímì ìlú ìlú álímì nílọrin ṣé orúkọ orúkọ orúkọ sẹ́nìgà ṣé òun nílọrin orúkọ sẹ́nìgà nílọrin ṣé orúkọ sẹ́nìgà nílọrin ṣé orúkọ Senegal ṣó o ní Ìlọrin ni Ìlọrin ibi tí a ti ń lọ irin tán dẹ̀ níbi tán ti ń lọ irin yẹn ó sì wà ń bẹ̀ ibi tórúkọ yẹn ti wá ìlú tí a ti ń lọ irin irin jèdè wa irin ò ń ṣèdè Senegal irin ò kì í ṣèdè Senegal so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé láti wá máa ṣe reverse psychology fún wa pé eh, ọlọ́run kan là ń sìn yẹn àwa ò lè gbà yẹn mọ́ bẹ́ẹ̀ ni bàbá mi àwa àti muslim àjọsìn ọlọ́run kan christian àti oníṣẹ̀ṣe òjọsìn ọlọ́run kan àwọn christian ń sin yahweh àti jésù àti àwọn angel ni àwọn ló wà ní eh hebrew god ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń sin allah àtàwọn àwọn màláìkà àtàwọn òjíṣẹ́ àwọn tẹ gbàgbọ́ nìyẹn ẹ gbàgbọ́ nínú Allah pẹ̀lú àwọn òjíṣẹ́ Allah tẹ bá ka ìtàn Allah ń sìn ẹ lè rí Ọ̀rúnmìlà ń bẹ ẹ lè rí Ògún bẹ ẹ lè rí Ṣàngó ń bẹ ẹ lè rọyà ń bẹ àfi táwọn èèyàn bá purọ́ wọn lọ fi sí òtúrá méjì tó sọ pé láìla ìlàlà Muhammadu Rasulu la irọ́ ni kò síbi tó òtúrá ti sọ báwo lòtúrá ṣe fẹ́ sọ pé láìla ìlàlà báwo lòtúrá ṣe sọ kéwú torí kéwú gan tá à ń pè èdè Árábù gan àwa la pè ní kéwú ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ pàdé àwọn muslim tó wá láti north africa ni mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń sọ gan is fake, fake creation fake ni tí mo sọ pé à kéwú wọn ò mọ nǹkan tó ń jẹ́ kéwú tẹ bá sọ fún àwọn lárúbáwá ń sì pé kéwú wọn ò mọ nǹkan tó ń jẹ́ kéwú tẹ bá sọ fún àwọn lárúbáwá pé àfa àwọn ò mọ nǹkan tó ń jẹ́ àfa ṣèyíkì nìkan náà mọ̀ tẹ bá ní ṣèyíkì wọn àwọn understand ṣèyíkì ṣùgbọ́n tẹ bá sọ pé nǹkan ti àfa ìjọ tí mo sọ pé à mo ní àwọn àbùkà wọ́n ní kí ló ń jáfá wọn ò mọ nǹkan tó ń jáfá wọ́n ní wọn ò mọ nǹkan tó ń jẹ́ àáfà wọn ò mọ lédè lárúbáwá wọn ò mọ nǹkan tó ń jẹ́ kéwú wọ́n ti ń fa kinní yìí ẹjọ ṣé mo ṣì wà ọdíbù wọn ò mọ nǹkan tó ń jẹ́ kéwú kéwú ò ní túmọ̀ lédè arab wọn ò mọ èmi ò mọ bí táwọn bàbá wa ti lọ wá orúkọ tó fi sọ ní kéwú kéwú is nothing is not it means nothing in Arabic language ẹ jọ ṣé mo ṣì wà audible kó má yẹ pé bóyá fùkínì mi tún ti freeze ẹ jọ ṣé mo ṣì wà audible kó má yẹ pé kinní mi tún ti freeze kó má yẹ pé ó tún ti freeze ẹ jọ ṣé mo ṣì wà audible kó má jẹ́ pé program mi ti freeze mo fẹ́ wò mo fẹ́ wo fóònù mo fẹ́ wo fóònù mi màá fi mọ̀ bóyá ó freeze bóyá mo ṣì wà on ẹ jọ̀ọ́ ṣé mo ṣì wà audible so as i was saying gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ so kéwú kò nítumọ̀ àwa là ń pè ní kéwú ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí à ń pè tá ń lò fún terminology tá à ń lò fún Islam lẹ́ni kò sí nínú Islam tẹ bá pàdé àwọn Arabia àwọn Arabian Muslim tẹ bá lè fẹ́ lọ kírun ọmọ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ yes tell an Arab man pé à mo fẹ́ kírun o wọn ò mọ nǹkan tó ń jẹ́ kírun tell him pé à wọ́n kírun wọn ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò mọ tó ń jẹ́ ìrun tẹ bá sọ pé à but tẹ bá sọ okay thank you ìyá mi tẹ bá sọ pé you want to go and make salat wọn mọ nǹkan tó ń jẹ́ salat ṣùgbọ́n tẹ bá ní à mo fẹ́ kírun ẹ ṣe bàbá mi wọn ò mọ nǹkan tó ń jẹ́ kírun wọn ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ bá ní àwọn èèyàn lọ ń kọ́ kéwú wọn máa wò pé kí ló ń jẹ́ kéwú wọn ò mọ nǹkan tó ń jẹ́ kéwú tẹ bá pàdé àwọn òyìnbó tẹ bá sọ pé àlùfáà wọn á sọ fún yín pé kí ló ń jẹ́ àlùfáà eléyìí tá a sọ pé àwọn old testament prophet pé àlùfáà ni wọ́n ń jẹ́ yẹn ẹ sọ fún òyìnbó pé àlùfáà wọn á sọ fún yín pé wọn ò gbọ́ àlùfáà rí bí àwọn aráàbò ṣe mọ nǹkan tó ń jẹ́ àfáà bẹ́ẹ̀ náà ni àwọn òyìnbó ṣe mọ nǹkan tó ń jẹ́ àlùfáà ibo náà ti kírètì orúkọ àlùfáà àtàfà onífá onífá olífá àwọn tó nífá àwọn olífá onífá ìgbà tí wọ́n gbé islam dé àwọn náà wá orúkọ wo la tún lè wá tó fẹ́ jọ nǹkan tí à ń pè nínú ìṣẹ̀ṣe yẹn káwọn babaláwo àwọn lonífá àwọn lolífá wọ́n máa kàn án lolífá ibẹ̀ làwọn muslim ti sọ pé àfa àwọn náà wá àfa fúnra wọn wọ́n fi ifá sẹ́yìn ẹ̀ àfa àwọn christian náà wo pé ibo láti orúkọ wo la tún lè fi sọ àwọn old testament gbàtàn ní prophet kankan wọ́n ní àlùfáà àlùfáà àlùfáà ẹ lọ sọ fún jù pa àlùfáà kò sí wọn ọmọ kan tó ń jẹ àlùfáà sọ fún òyìnbó pa àlùfáà wọn mọ priest ò túmọ̀ sí àlùfáà priest ò túmọ̀ sí àlùfáà so ibi tó ti wá orúkọ àlùfáà àtàfáà jáde nìyẹn torí pé onífá ti wà onífá ti wà babaláwo ti wà ìgbà tán wá píìkì orúkọ yẹn nínú ifá wọn wá bẹ̀rẹ̀ sí í demonize orúkọ tí wọ́n mú wọn wá sọ pé àáfàá ni bàbá ọba ṣẹmọ̀ kan máa ń sọ pé àwọn onífá babaláwo wọ́n wá sọ pé àáfàá o òun ni bàbá ọba ibi tó ti mú kọ́pì kíní wọn wá nìyẹn pé àáfàá ò lè dọ̀bálẹ̀ fọba torí pé èèwọ̀ ni fún onífá fún babaláwo láti dọ̀bálẹ̀ fún ọba ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ìgbà tó ń wọn dé ẹ̀yin tọ̀ ẹ̀ ń dọ̀ fọba ṣé ẹ̀wọ́n bí yín da kẹ́ sọ pé ẹ jáfa tẹ́ bá dé Saudi ẹ̀ ní ọ̀nà ẹ̀ ní kúnlẹ̀ síwájú àwọn àáfàá ń kúnlẹ̀ síwájú ọba ọba ilẹ̀ haúsá náà àbí wọn ò kúnlẹ̀ síwájú ẹ̀mà ṣé àwọn àáfàá ò kúnlẹ̀ síwájú ọba ẹ̀mà ni ẹ̀yẹ́ máa wá dún nọ́sẹ̀nsì lọ́dọ̀ wa ní pé àáfàá ò ní bàbá ọba báwo lẹ ṣe jẹ́ bàbá ọba ṣe bẹ́ẹ̀ bọ́ bá ń lé ńgbà tí wọ́n gbẹ̀sìn yín dé ṣèbí ẹ bá ọba ń lé ṣèbọ́ba ti wà ìgbà tẹ ẹ déṣe bẹ́ẹ̀ bá ọba ni tó bá jẹ́ pé ẹ̀yin lẹ kírètì àpèrè yẹn sí ẹ lè sọ pé ẹ̀yin ni bàbá ọba ifá ni bàbá ọba torí pé ifá lọba ifá ló gbé àpèrè sílẹ̀ ifá ló ṣe adé ifá ló fún ọlọ́pàá àṣẹ. bẹ́ẹ̀ ni bàbá mi ẹni tí ó ẹni tí ó ẹni tí ó tí ó ń lu ifá bẹ́ẹ̀ ni àlùfáà àlùfáà Alufa, àwọn tó lùfá náà ni àfáà náà the same thing náà níṣẹ́ wọn kí àlè náà náà máa fa síwájú ẹ̀ irọ́ ni wọ́n ń pa inú ifá náà ti wá orúkọ méjèèjì àtàlùfáà o àtàfáà o inú ifá náà ti wá torí pé orúkọ yẹn ò nítumọ̀ ní Arab kò sí kò nítumọ̀ kéwù ò nítumọ̀ tẹ bá sọ fún Arab pé fẹ́ lọ kọ́ kéwù tẹ bá di kéwù tán ẹ dàfà àwọn Arab máa wò yín pé ṣé nǹkan kan náà pẹ̀lú ọpọlọ yín àkí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa wò pé wọn ò gbọ́ wọn ò gbọ́ rí so ẹ̀yin create nǹkan tó jọ ẹ ẹ ṣé ẹ ṣé bàbá mi ẹ create nǹkan tó jọ nǹkan tó wà nínú ìṣẹ̀ṣe nìyẹn so láti wá sọ pé àfáà ni bàbá ọba àṣejù nírun àyà ni báwo lẹ ṣe jẹ́ bàbá ọba ṣẹyìn lẹ create àpèrè ni ifá lọba aládé nífá ifá ní adé ẹ̀rí àwọn àràbà gbogbo wọn ló dá dán ní adé bọ́ adé wọn yàtọ̀ sí adé ti ọba ọ̀rúnmìlà adé ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń bò tó máa ń bojú yẹn jìwàjìwà ìlẹ̀kẹ̀ yẹn ọ̀rúnmìlà ni wọ́n ló ṣe ọ̀rúnmìlà ló ṣe so tẹ ọba bá dé adé adé fúnra ara ẹ̀ òrìṣà ni wọ́n ní aládé di fá ọ̀rúnmìlà gangan ni adé bẹ́ẹ̀ ni òrìṣà ládé adé yẹn ni ọba fi di ká tọ́ba bá ti di adé yẹn adé adé ọba ti di igbákejì òrìṣà nìyẹn. so báwo wá ni àáfàá tó wé báwo ló ṣe wá jẹ́ bàbá ọba. ara go beyond your boundary ni bàbá mi Fárínú ẹ káàbọ̀ torí pé kí ni reason ni pé tí silence ìgbà míì wọ́n ní silence is golden àwọn silence kan wà tí ò jẹ́ tí ò yẹ kó jẹ́ golden because àwọn nǹkan tó wá yẹ kẹ́ ti sọ̀rọ̀ lé lórí oyè bàbá oyè ìgbà tí mo lọ sí winners mo nǹkan mẹ́ta kan ni mo gbà lẹ́nu Oyèdépò tí mo dẹ̀ máa ń sọ ó ní what you don't want you don't want ṣùgbọ́n tó o bá fẹ́ má wòran ó ní what you don't resist has the power to remain nǹkan tó o bá kọ̀ ó máa ó máa remain what you don't confront nǹkan tó o bá kọjú ìjà sí o lè ṣẹ́gun ẹ̀ you cannot conquer nǹkan mẹ́ta yẹn Oyedepo máa ń sọ ó máa ní ká fi ṣe slogan six months mo lọ sí winners mo lè lọ mo ṣe àìlọ pé mo lọ fún bí ọdún kan ṣá bọ̀ mi ò pẹ́ ń bẹ̀ torí system wọn ò bá mi lára mu bọ̀ mo máa ń lọ fún program wọn gbà yẹn mo ti ń lọ program wọn tipẹ́tipẹ́ kí n tó wá lọ join bọ̀ mo á kúrò ń bẹ̀ mi ò pẹ́ ń bẹ̀. so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé torí pé àwọn ìṣẹ̀ṣe pé wọn ò sọ̀rọ̀ sókè látijọ́ yìí òun ló fà á tí àwọn muslim tó fi rí oníṣẹ̀ṣe fín. òun ló fà á tó fi rí oníṣẹ̀ṣe because number one ẹ̀sìn méjèèjì wọ́n gbé theology wọn láti demonize ìṣẹ̀ṣe láti parọ́ pé àwọn bàbá wa o èèyàn ni wọ́n ń pa di sí yìí bẹ́ẹ̀ sì ṣe ń sọ káàkiri báwọn èèyàn ṣe tó láti pa náà kékeré á ní pé ẹ̀jẹ̀ wọ́n fèèyàn rúbọ ni wọ́n fèèyàn rúbọ fún àwọn òrìṣà ẹ jọ ṣé ìgbà tí Islam wá dé Islam wá sọ pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ o ajá ni kẹ́ ẹ máa fi bọ Ògún o Ṣàngó o ẹ máa fún lágbo ẹ máa fọ́ Bàtálá ní bóyá àgbò funfun àbí nǹkan kan òun ni kọ́ máa fi bọ fáàbì wòwò ṣẹ̀ wá ní kọ́ máa fi wúrẹ́ bọ fáàbì kọ́ máa ṣe ti rí gbogbo irọ́ tí wọ́n pa bẹ́ẹ̀ yẹn orò èèyàn náà fi ń bọ orò kò dẹ̀ sí ìlú tán ti ṣe orò rí téèyàn ti sọnù. ẹ ṣe jàre ẹ ṣe so èèyàn náà fi ń bọ orò so gbogbo àwọn irọ́ yẹn kí àwọn baba ńlá wa tó wá kó sínú wa wọn kó sínú wa ni pé ẹ̀yin ọmọ ẹ lọ sọ̀rọ̀ go and speak àwa in our own land tó wá jẹ́ pé ní ilẹ̀ wa lénìí wọ́n á máa wá fọlá Muhammed tọrọ Muhammed tí ò ní anything lórí ilẹ̀ wa Muhammed kò sí nǹkan kan tí Muhammed ṣe fún wa. ẹjọ́ kínní yẹn lọ ni o kinní yẹn mẹ kinní yẹn lọ ni ó ṣẹ̀ṣẹ̀ padà ni so kí la ń try láti sọ ni pé kò sí ìkọ̀kan pé bóyá o ànábì mọ́mọ́ o ebi ló ń pa àwọn bàbá wa o bóyá ó raṣọ fún wọn o kò ṣe kankan ẹni tí wọ́n mú ìtàn ẹ̀ wá bíi one fifty years ago ó wá di aṣáájú nílé ayé bàbá àyàn ló máa ń àbí ìṣe bàbá àyàn ló yẹ kó máa tọ́yàn sọ́nà bàbá oníbàbá náà wá ní kó máa tọ́ wa sọ́nà ó dẹ̀ wá nǹkan tí ọ̀rọ̀ mọ̀ọ́mọ̀ dẹ̀dẹ̀ gbédè ni pé tá a bá ti tẹ̀lé nǹkan táwọn bàbá ti wá ṣe sílẹ̀ o a máa jóná ṣùgbọ́n tá a bá ti tẹ̀lé mọ̀ọ́mọ̀ a máa lọ sí àlùjọ náà irú àlùjọ náà wò kò ní dáa fún àlùjọ náà yẹn wọ́n di àlùjọ náà wọn mú kò sí nǹkan tá a fẹ́ lọ ṣe lálùjọ náà wọn. mo fẹ́ play orin yìí. kò ní gbàlà irọ́ wọ́n ń gbá wa ní o àjẹnìṣu lágbára ó dẹ̀ nígbàlà lókè ṣe lè kówó lè ṣe dàbẹ́ ẹ̀ tiẹ̀ kẹgbẹ́ jésù kalẹ̀ káwa náà kẹgbẹ́ ṣù kalẹ̀ kan wá yìnbọn ak forty seven fáwọn méjèèjì táwa wẹni tó máa kú dànù nínú àwọn méjèèjì ẹjọ́ ṣé ayọ̀dá kì í ṣe ìgbàlà ni ṣé òkìgbẹ́ kì í ṣe ìgbàlà ni ẹ̀ẹ́dẹ́fẹ́nu wèrè bàtàrà yín jẹ́ kí là ń sọ ni pé wọ́n sọ fún wa pé èṣù ó ní agbára kò ní ìgbàlà pé jésù nìkan ṣoṣo ló lè gbà wá là so ṣùgbọ́n tó bá yìnbọn fún wa orúkọ jésù kò lè stop ìbọn ṣùgbọ́n pẹ̀lú èṣù tó bá yìnbọn fún wa ìbọn ò ní rọ̀ wá wọ́n dẹ̀ sọ pé jésù ni ni ni ìgbàlà those are the brain damaging brain damaging tí wọ́n ti tí ẹ̀sìn àjèjì tó ṣe fún wa tí a dẹ̀ gbọ́dọ̀ tí mo fẹ́ kọ nǹkan kan síbi disclaimer torí kó ó ti sọ pé torí bẹ́ẹ̀ náà ṣe restrict account mi wọ́n ní mo lo kíní mo fẹ́ kọ síbi disclaimer disclaimer ó yẹ kí n ti fi sí tẹ́lẹ̀ I have no right to the copyright. I have no right to the copyright of the music. bóyá torí bẹ́ẹ̀ náà ṣe restrict mi. ẹ jẹ́ má bínú o. à ń sọ fún Facebook nísìnyí. So Facebook, I have no right to the copyright of the music. Disclaimer, disclaimer, disclaimer. I have no right to the copyright of the music. So Kilangbi on ń is láti sọ ni pé nǹkan tí mo fẹ́ fi parí program mi ni pé syncretism ó ti wà ní táìmù ànábì mọ́mọ́ syncretism ó ti wà before ọ̀kan tó bí ànábì mọ́mọ́ apostle Paul òun ló dá syncretism le. apostle Paul òun ló dá syncretism nílẹ̀ apostle paul ló dá syncretism nílẹ̀ mọ́ẹ́nìtì tẹ́ ń sọ pé Allah ló sọ Allah kọ́ ló sọ tóra inú tóra náà ti yọ ṣẹ̀ríà lọ inú tóra ni wọ́n ti yọ ṣẹ̀ríà lọ inú tóra ni wọ́n ti yọ tẹ̀ríà lọ syncretism ó wà nínú First Corinthians chapter nine verse twenty. Paul ní to the Jews mo give credit sí Rabbi Tobias Singer one Jewish rabbi ẹnu ẹ̀ ni mo ti gbọ́ ẹ̀kọ́ ẹ̀ that's why ó ní ká máa wá ìmọ̀ kún ìmọ̀ ó ní to the Jews I became like a Jew to win them to those under law I became like one under law that I might win them. That I might win them. Ó ní àyà ó lóun fi around òun sí abẹ́ òfin ṣé kò ń ṣe kinní nìyẹn ṣé àwọn pé Paul fún ara ẹ̀ ló sọ pé kò sófin mọ́ o bọ̀ nítorí pé ó fẹ́ win awon eyan that is that that that means you are a chameleon chameleon ló máa change color ẹ̀ when you get to a place, you have to play along with those people. You have to come to their level so that you can win them. So, to the Jews, only ní big, bẹ̀rẹ̀ Jew kóun bá lè win ni That was before Prophet Muhammad kó tó di pé wọ́n bí ànábì mọ̀mọ́. Ẹ má yẹ kí n sọ ẹ má yẹ kí n sọ Gẹ̀ẹ́sì. Kó tó di pé wọ́n bí ànábì mọ̀mọ́ apostle paul ti ṣe syncretism yẹn kó tó di pọ́n bí ànábì mọ̀mọ́ ni so ó ní when i was with the weak ẹ jẹ́ kí n wò ó ké ó ní to the jews ó ní when i'm with the gentile who do not follow the Jewish law i too live apart from that law so that i can bring them gbà tó di gentile tó bá dáhùn ní àwa àwa náà ń gentile o who do not follow the Jewish law torí pé àwọn ò wa ní Torah ó ní gbogbo everybody tí ò bá ti jẹ́ Jew ó ní I too live I I I bring them to Christ so that I do not ignore the law I obey the law ó ní when and with those who are weak ó lóun á di weak person so that wọn á lè win wọn so doctrine Paul òun náà náà ń pè ní tekia ní Islam ọ̀pọ̀lọpọ̀ bá ń bú Muslim but wọn kì í máa ń lọ sí source so family kan lẹ́yìn àti christian ni mò ń try láti sọ yìí o family kan lẹ́yìn gàǹgbàrípa fúlàní so ah, ìgbà tí apostle paul tó dá syncretism nílẹ̀ torí pé ìgbà táwọn christian bẹ̀rẹ̀ kán ba lè accept wọn so tó bá dé Ethiopia wọ́n máa fún God of Israel ní orúkọ tí àwọn Ethiopia ń pè supreme creator lọ tó máa ń tọ ẹni tó ń sìn lọ́dọ̀ wọn máa fún lórúkọ ẹ ẹ òrìṣà tó ń gbéga jù ṣá lọ́dọ̀ wọn òun náà máa fún ẹni tó ń believe each nation ló ní story títí ẹ brahma gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn so ara impersonation tí wọ́n ti ṣe nígbà yẹn fún Allah òun ni ànábìbọ mọ bá ńlẹ impersonation táwọn christian ti ṣe fún Allah tí wọ́n sọ pé Allah wọ́n ti impersonate Allah as pé God of Israel òun náà ni Allah so that wọ́n á lè win àwọn Arab ṣe mọ̀ káwọn Arab ẹ lọ ka story well, they became Christian until Prophet Muhammad òun ló lé wọn kúrò ní Christianity o Saudi Arabia was a Christian nation Christian nation ní Saudi gbogbo àwọn Iraq yẹn all the seven churches tó wà ní Turkey gbo Antioch kínní ló wà Syria gbogbo bẹ̀yẹn ti di Christian nígbà náà. syncretism tí wọ́n ti ṣe nígbà yẹn òun ni ànábì mọ̀ọ́mọ̀ fi wá ń sọ pé Allah ṣe lé Allah ṣe Allah ṣe Allah God of Israel ló dá gbogbo problem ńlẹ̀ òun ní gangan gangan gangan gangan gangan òun ni impersonation because God of Israel sọ pé òun máa ń ṣàánú fún ẹni tó ń ṣàánú fún ó lóun máa ń harden heart àwọn èèyàn Allah náà lóun máa ń ṣèyàn lọ́kàn le Allah lóun máa ń ṣèyàn lọ́kàn le Allah lóun máa ń ṣàánú fún àwọn tó bá fẹ́ ṣàánú fún ẹjọ́ kí ni ìyàtọ̀ láàrin ẹ ti rí pé impersonation nìyẹn impersonation òun ni wọ́n ṣe tí wọ́n wá sọ pé jùbírí kan sọ tó kò sí kò sí jùbírí kankan tó fún ànábì mọ́mọ́ lẹ́nu tì ju pé nǹkan tí ànábì mọ́mọ́ ti kà nínú ìtàn tó wáá fi dá ẹ̀sìn tiẹ̀ ńlẹ̀ kò yàtọ̀ sí báwọn bàbá àpọ́sù babaláṣe sọ pé jésù wá bá wọn tó kọ́ wọn ní nǹkan tí jésù wá sọ fún àwọn babalọ́lá àti àwọn mùsùlùmí pé kán máa lu agogo àjílù tó dẹ̀ jẹ́ pé nínú fá ọbàtálá ló ń jẹ́ bàbá alágo àjílù tí bàbá ọbàtálá bá fẹ́ lọ bu omi àjípọn torí kí àwọn ajogún lè máa sá fún un á máa lu agogo láàárọ̀ pẹ̀lú àwọn CAC wọn nígbà tí Jésù gbé agogo ìgbàlà fún Babalọlá wọn ló ní kó máa lu agogo láàárọ̀ kùtùkùtù torí kí àwọn ajogun lè sá fún ta ló ń parọ́ nínú àwọn méjèèjì ìṣẹ̀ṣe ti wà ó ṣe wá jẹ́ pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ níṣẹ̀ṣe òun ni Jésù ṣẹ̀ṣẹ̀ wá kọ́ àpọ́stù which means pé kò sí Jésù kankan tó kọ́ bàbá àpọ́stù nǹkan tó ti wà nú ṣẹ̀ṣe tí bàbá ti mọ̀ òun ló apply sínú sínú nǹkan tó gbà so bóyá òun ló wá sọ fún wọn pé jésù ló ní kó máa làgọ àjúlù èmi ò sí ń bẹ o bóyá àwọn fọlùwà ẹ ló dẹ padà wá sọ bí o mọ ṣùgbọ́n mo mọ̀ pé that claim is false kò sí òótọ́ nínú claim yẹn kò sí òótọ́ ń bẹ torí ọbàtálá ti ń lu agogo àjìlù ọbàtálá ló máa ń lu agogo àjìlù ibi tẹ́ ẹ ti máa mọ àwọn irọ́ nìyẹn tó bá ti pa fún yín inú truth yẹn inú culture yín náà lè máa ti mọ̀ so all because pé a fẹ́ kí next generation wa a fẹ́ kọ́ inherit ọgbẹ́ ọpọlọ èyí tí wọ́n fún àwọn bàbá bàbá wa tí translate tí wọ́n tán send sáwa tí àwa náà wá bá káàkiri kó tó di pé eh, Ifá bẹ̀rẹ̀ sí ní ṣì wà lójú ẹ̀mí so òun la ṣe a dúró lórí ẹsẹ̀ wa torí gbogbo wa mọ̀ pé Allah kì í ṣe olódùmarè kódà Allah ò kì í ṣe God of Israel àwọn Júù ò accept Allah as their own God that's why tó fi jẹ́ pé wọ́n wá fẹ́ bọ Allah wọ́n á kọjú sí Middle East náà máa kọjú sí wọ́n máa kọjú sí Kaaba àwọn Hebrew tán bá fẹ́ bọ gọ́ọ̀dù títí wọn wọ́n gbọ́dọ̀ kọjú sí Jerusalem táwọn bá kọ́ tẹ́ǹpù wọn tẹ́ǹpù wọn ó gbọ́dọ̀ kọjú sí ibi tí Jerusalem bá kọjú sí ní temple bí ó ṣe jẹ́ pé tí Islam bá kọ tiẹ̀ Islam á kọjú sí Kaaba àwọn gbọ́dọ̀ kọjú sí Jerusalem ẹjọ́ tó bá jẹ́ gọọdù kan náà ń sìn ṣé ó yẹ kán máa kọjú sí Kaaba káwọn kan máa kọjú sí Jerusalem no gọọdù ọ̀tọ̀ọ̀tọ̀ ni Islam àti Christianity àti àwọn Judaism jọ ń ṣe so tàbá sọ fún ẹ̀yin Muslim wa pé ṣé Allah ni Brahma ní India àbóhun ni Shiva àbọ̀ òun ni krishna ẹ máa nínú ṣé allah ni shinto ẹ nínú tí allah ò bá jẹ́ shinto tí ò jẹ́ krishna torí pé india ó súnmọ́ gbogbo àwọn eré àyẹn súnmọ́ ó súnmọ́ ilẹ̀ ó súnmọ́ ilẹ̀ lárúbáwá ju ọ̀dọ̀ wa lọ tí allah ò bá ẹ̀zálì bàbá mi agogo àdúrà yẹn náà àwọn oníṣẹ̀ṣe ló ní agogo yẹn wọ́n kàn ṣe yẹ̀sà gbogbo aládùúrà ni Ọbàtálá gangan ló ní Ọbàtálá Ọbàtárìṣà òun ló máa ń lò so kí ni mo try láti sọ ni pé tí ẹ̀yin muslim tẹ́ ẹ bá ti lè gbà pé Allah òun ni brahma ẹ àwa ò lè gbà yẹn mọ́ ẹ má bínú o a lè accept ẹ mọ́ Allah o kì í ṣe Olódùmarè o Olódùmarè kì í ṣe Allah o. Yahweh ò kì ṣe Allah o. Yahweh àtàwọn Israel àwọn Hebrew ó ní I am the God of Israel. Kò síbi tó Olódùmarè ti gbéra ẹ̀ ní God of Israel. Olódùmarè ò ní ẹ̀fàyà. Olódùmarè ò lálùjọ náà. Olódùmarè ò ní òde ọ̀run ìwà ọ̀run nílé Olódùmarè. Kò sí àlùjọ náà. Kò sí àlùjọ náà. Olódùmarè ò lálùjọ náà. Kò ní heaven. Kò ní hellfire ìwà ọ̀run òun ni ilé olódùmarè so olódùmarè ò kì í ṣe ala o ẹ má bínú facebook ló ń disturb program mi facebook ló ń disturb program mi mi mọ ọkọ tó ṣẹlẹ̀ facebook ló ń disturb program mi facebook gan ni ò jẹ́ kó flow. mo lè parí ẹ̀ sí kí n tó kó lé five people ló wọ̀ ṣe kò sí èyí tó kàn mí so olódùmarè ò kì í ṣe allah nǹkan tá a fẹ́ bring out nìyẹn a lè gbé peace we can live in peace tá a bá mà sure òdìgbà pé àjọ ń sin ọlọ́run kan ká má tó ṣe ní Europe àwọn èèyàn ń gbé in peace àwọn tó ń ṣe hindu àwọn tó ń ṣe everybody jọ ń gbé in peace but that psychology reverse psychology pé ẹ eh, ọlọ́run kan náà ni gbogbo àjọ ń sìn yẹn náà àjọsìn ọlọ́run kan náà ẹni tó bá fẹ́ bú mi kó bú mi o àjọsìn ọlọ́run kan náà tó bá jọ lóun kọ́ la jọ ń sìn kò sí nínú ìtàn àwọn Arab pé Allah ní odù mẹ́rìndínlógún kò sí ń bẹ Olódùmarè ló sọ Ifá kalẹ̀ ṣíríkù dẹ̀ ní sí ẹ̀sìn yín so báwo la ṣe jọ ń sìn kankan náà ẹ̀sìn yín Allah gan ó ń ṣe orogún f'Olódùmarè ni mo dẹ̀ wo pé tán bá lọ trace Allah àjogún ni Allah máa jẹ torí anything anybody tó bá ti bólógùn máa rè ṣorogún àwọn làjogún so olódùmarè allah fúnra ẹ̀ ajogun ni because àwọn ajogun ló máa ń bá àwọn irúnmọlẹ̀ ṣorogún torí pa àmọfá ni òun la ṣe accept allah ẹni nǹkan tó déètì lòyìnbó ń pè àbí òrìṣà òrìṣà tó bá ti bá àwọn irúnmọlẹ̀ ṣorogún ajogun ni ajogun ni allah ajogun òun ni Allah mi ì sọ jù báyìí lọ oorun ti fẹ́ máa kùn mí ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi ó dìgbà kan náà mo dúpẹ́ o.